بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسوله الكريم أدوكو أمي أبو الله أتركاتي جفان أبو محمد قالوا ما كيف يتهدى أتوارى لي أتوارى جوري أتوكو يوت أجر أبو إسلام تبجى بيدي كل جاجة ونينوا إليه نيوجو كانوا nínú Ramadan one thousand four hundred forty seven lẹ́yìn hijira nabi wa sallallahu alayhi wa sallam kí ọlọ́run jẹ́ kí a rí gbà délẹ̀ kó sì gbà lẹ́sẹ̀ fún wa ntàǹbá lọ lórí sọ̀rọ̀tọ̀ lẹ́dínà ní àmta aléhìm ghayril magdubi aléhìm wàlá dọ̀ọ̀lì lánàá a sọ̀rọ̀ lórí pé kéèyàn mọ́rúbọ́ bí ìbínú ọlọ́run ara ìkẹ́ ọlọ́run ni ọlọ́run mọ́jà ìbínú rẹ̀ lẹ́yìn ìyẹn jẹ́ agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹta lórí àyà yẹn agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹrin tá lánàá òun náà ní ìròyìn ọlọ́ọ̀bá alẹ́kọ́lá òfinrin ilẹ̀ ní àwọn àyà oríṣiríṣi àti gbọ́dọ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ ní lábẹ́ náà láti wá sọ ìpín oríṣiríṣi táwọn onímọ̀ fún ìròyìn ọlọ́run sí a ní ìsọ̀rí ìsọ̀rí ni ìsọ̀rí àkọ́kọ́ tá a bá wòye sí ẹ̀rí sẹ́ ẹ̀rí tọ́wà nínú Kùránì tó fi rinlẹ̀ a ní àwọn kan bẹ tó yẹ pé nọ́ọ̀sù kúrọ́ àti hadith fi rinlẹ̀ ó sì bàlákà yìí náà ti fi rinlẹ̀ bẹ́ẹ̀ pé bó ṣe yẹ kó rí nìyẹn nínú ẹ̀ náà ni àwọn òrìyìn ọlọ́run pé aláàánú lọ́lọ́run alágbára lọ́lọ́run onímọ̀ lọ́lọ́run a àwọn yẹn ní sifatun samuiyatun akiliya àwọn ìròyìn tó ti pé ẹ̀rí Koran àti hadith tọ́ka sí bẹ́ẹ̀ náà sì ni làákàyè náà tọ́ka sí ẹlẹ́ẹ̀kejì ọ̀nà làákàyè ní sífàtù kàbàríyà àwọn ìròyìn tó yẹ pé àyà Kùránì àbí hadith ló sí táà bá ní káfí làákàyè wá síbi àfẹsọ pé á ah, bóògì ní ìṣe àríwá ṣùgbọ́n tí àyà àmọ́ ti tọ́ka sí tádìí ti tọ́ka sí bá a sì sọ ìgbérù yẹn a gbọ́dọ̀ fi rinlẹ̀ fọ́lọ́ àfi ẹ̀rí lórí ẹ̀ nínú ẹ̀ náà ni algadab ìbínú nínú ẹ̀ náà lọ́wọ́ àti sàlàyé tọ́pọ̀ lórí ẹ̀ àtàwọn míì kí wọ́n tún jọ gbèta ti bẹ̀rẹ̀ lónìí náà ni ìsọ̀rí ẹlẹ́ẹ̀kejì inú pẹ̀ tí àwọn onímọ̀ pín ìròyìn ọlọ́ọ̀bà àlejò ọlá ti wọ́n pè ní صفات الله تعالى باعتبار كونها للإثبات أو النوي ìròyìn ọlọ́run nípa pé ṣé ń fi kankan rinlẹ̀ ni àbí ń lé kankan lọ ní tí ń fi rinlẹ̀ yẹn ó gbọ́dọ̀ jẹ́ àmì ó gbọ́dọ̀ jẹ́ ìròyìn tó pé bí ìmọ̀ ó ń lé nǹkan lọ bí kò yẹ kó ń lé àìmọ̀ kan lọ fún ọlọ́run bàlẹ́kíọ́lá so tọba tí wàá ń fi nǹkan rinlẹ̀ yẹn a gbọ́dọ̀ nígbàgbọ́ sí a sì gbọ́dọ̀ gbàgbọ́ ikú òdì kejì òsì fọ́lọ̀ ibi tó bá ti wá ń lé nǹkan lọ ipe nǹkan báyìí òsì fọ́lọ̀ a gbọ́dọ̀ sí pé òsì fọ́lọ̀ ṣùgbọ́n o ìgbàgbọ́ wa yẹn ò lè tí ì pé àfi ká gbà ikú òdì kejì tó mú pípé lọ́wọ́ ọ̀nbẹ fọ́lọ̀ so lọ́dún bá tó bá sọ fún wa pé látà kótó fún sínà tó ń wà lánà ọlọ́run èyí tó ń gbébìnrin tàṣẹ pé yóò sùn ajẹ́pẹ́ kàmọ́ lulẹ̀ hayati sí sísẹ̀mí tí oorun èyí tí oorun èyí wọnú ẹ̀ tí ń bẹ fọ́lọ́run inú ìgbàgbọ́ wa fún ma pé so àkọ́kọ́ nínú àwọn ìròyìn yẹn tí ń fi nǹkan nílẹ̀ fọ́lọ́run ní à ń pè ní àsìfáàtù tòbòtíyà ìtọ́lọ́wọ́n bá lè pẹ́ lábá fi fúnra rẹ̀ láàfin rinlẹ̀ fún bẹ́ẹ̀ náà ni tí òjíṣẹ́ rẹ̀ bá fi rinlẹ̀ nínú àdìs ọ̀fẹsẹ̀ rinlẹ̀ nínú ẹ̀ náà ni alihayat ikú ọlọ́wọ́n bá ọba tó ní ìsẹ̀mí ni alẹ́ẹ̀lì ọba tó ní ìmọ̀ ni aliwaje ipe ojú ń bẹ fún ọlọ́run anuzul sísọ̀kalẹ̀ sísámọ̀lẹ́ ayé ń bẹ fọlọ́run alistiwa wíwà dídúró dọ́gba lórí alárìsì ń bẹ fún ọlọ́run gbogbo àwọn ìròyìn yìí a gbọ́dọ̀ lé lọ́wọ́ kátó pé òsì fọlọ́run ọlọ́run bá àlìkẹ́ lálòfin ilẹ̀ fúnra rẹ̀ inú tíra rẹ̀ àti súnà níbi sallallahu alaihi gbogbo ìròyìn yẹn ìròyìn pípé ni ìròyìn sí ni fún ọlọ́run ọba àlìkè ọlá so bó ìṣerí yẹn síra ọlọ́run ó sojú abẹ́ǹkọ̀ ń bá parí àdìsá ànábì wa sallallahu ó ṣe ojú abẹ́ǹkọ̀ ń parí ajẹ́pẹ̀lú yẹn fún ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì tí ń lé tí ó jẹ́ àlébù kú òfọlọ́hùn àbí òjíṣẹ́ rẹ̀ náà ló lè kú òfun bí ikú ni kò sí kú fọlọ́hùn oorun ò sí fọlọ́hùn àbòsí ò sí fọlọ́hùn ẹ̀rí gbogbo àwọn ìròyìn táwọn wúyì ìròyìn àbùkù ni àgbọ̀dọ̀ ìfi ọlọ́run balẹ̀kẹ́ ọlá tàbá tí wọ́n ń lé kú òfọlọ́hùn àgbọ̀dọ̀ pé òdìkejì rẹ̀ ní pípé tọlọ́hùn ni. Pe, so ọlọ́wọ́ bá àlekẹ́ alẹ́ wọ̀ máa rọ̀bù bókà bí dọ̀lá mìíràn làbí ọlọ́wọ́ bá àlekẹ́ láti yí sábòsí sẹ́dà ó lé àbòsí lọ́dọ̀ ara rẹ̀ so inú àdéhìí ṣe kó sí so ọlọ́wọ́ bá àlekẹ́ ọlá ó ló ń kọ àbòsí fún wa fàlà tàbọ̀ làmú èyí náà gbọdọ̀ sàbòsí so títúmọ̀ sí pé ìtọ́jọ́ òdìkejì rẹ̀ déédéé agbọ́dọ̀ ní lẹ́mìí pé déédéé ń bẹ fún ọlọ́run léyìn tó pé kìí ṣe pé àwọn ọlọ́run bá ti sáàbò sí àwa ní ìfìròyìn déédéé ròyìn ẹ̀ bá mú báwọn báwọn sọkúsọ ṣe mọ́ sọ pé ọlọ́run bá kò sí lọ́tún kò sí lósì kò sí wájú kò sí lẹ́yìn wà arahmanu so èyí tọ́jẹ́ kàmáàlù èyí tọ́jẹ́ pípé agbọ́dọ̀ fi ilẹ̀ fọlọ́ àgbẹ̀ kọjá gbọ́dọ̀ jẹ́ pé kò sí kò sí kò sí kò sí láàmú agbó ilé máa bìrò yẹn ọlọ́run kò bá wọn báwọn. ntí ọba sí rárá rárá tẹ̀ pé ọlẹ́tọ̀ kákó náà sí kò sí iwájú kò sí lẹ́yìn kò sí mú ní àárín kò sí ntí ò sí rárá nìyẹn ṣùgbọ́n èyí tọ́jẹ́ kàmáàlù dé èyí tọ́jẹ́ òdì kejì rẹ̀ tó pé agbọ́dọ̀ fi ilẹ̀ fún ọlọ́run lápèjúwe tí ọlọ́run bá lékè ọlá ń lé lọ fúnra ara rẹ̀ ó ṣàlàyé ẹ̀ fún wa inú suratul Kahf aya 49 ọlọ́ni a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wa wudi'a al-kitabu fatara al-mujrimina mushfiqina mimma fihi wa yaquluna ya waylatana ma li hadha al-kitabi لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ọlọ́ni wọ́n wù dé àlìkìtàbù tíra ọlọ́run àkọọ́lẹ̀ ọlọ́run àgbékalẹ̀ tó bá díjọ́ àdínde fatara al-mujrim iná mọ̀ṣùkì iná mọ̀ ẹ̀rú ọmọ bà wọ́n nítorí ń bí ti ń bẹ́nu tákàdá yẹn pé ha ilé ọmọ ka gbogbo tẹ́gbú táwọn máa ń ṣe lọ́mọ ń bẹ́ ń bẹ̀ yìí wọ́n yẹ kó lóòlù ó tún wá máa sọ pé yá wáyé látànà àwọn ò máa lè ha dàlì kìtáàb kíláàsì àkọọ́lẹ̀ ọlọ́run báyìí láyé wá dìrò sọ̀bí ọ̀rọ̀ táwọn wà láàkẹ́bí ọ̀rọ̀ táwọn ilà kò sẹ́sẹ̀ kan tó kéré táwọn ṣe àbí ní tó tóbi gbogbo ẹ̀ ló ti kalẹ̀ irú tíra wo lélẹ̀ wọ́n máa ti mọ̀ pé áà ah, tí tíra yọ mọ̀ sí máa bẹ́ o kìbá mọ̀ sí dá o kìbá bá wọn láti lọ́jọ́ òní o wàwájáde mọ́ amílù ha dùrọ̀ àwọn ọ̀daràn yìí wọ́n wá rí gbogbo ohun tí ṣe ń fẹ́ ó ti pèsè sínú tákàdá yìí wala yazlimu rabbuka ahada ọlọ́run ọba rẹ̀ tí ń tọ́jú ẹ̀dá kò ní ìsàbòsí sí ẹnì kankan so ọlọ́run bá àlekẹ́ọ́lá ó lé àbòsí lọ fún ara rẹ̀ ìyẹn ni wọ́n ń pè ní sèfáàtú sẹ̀lbíyà nínú àwọn sèfáàtú sẹ̀lbíyà nìyẹn ajẹ́ pé òdì kejì rẹ̀ ti fi ádìlù déédé tí ọ̀la àyẹnú agbọ́dọ̀ fìlẹ̀ fọlọ́ nírú ẹ̀ náà ní gbólóhùn tọ́lọ́ bá wa sọ ní sọ́ọ́sì lùbákọ́rà àyà 255 ọlọ́run bá sọ pé Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm ọlọ́run bá tí ọ̀sẹ́ nìkan tí èèyàn jọ́sẹ̀ fún jù nìkan ṣoṣo lọ́tọ́lẹ́tọ̀ sí jọ́sẹ̀ jọ́ nìkan lọ al-hayyu ọba tí máa ń tẹ̀mí ni ẹ̀mí rẹ̀ géńgbà nìkan àwa ni fún máa ń àtàwọn ẹ̀dá mi al-qayyumu ọlọ́run ọba tó self-sufficient ọba tó tó fún rẹ̀ tí ò ní bùkátà sí nǹkankan àwọn làmọ́ ní bùkátà síra wa ọ̀sẹ̀ tó lè dálé ayé gbé látà sínà tó ń wà láàánú ogbé ìta ọlọ́run ní ọ̀rẹ́ tó gbé ọmọ táwa mọ́ra àti ìbẹ̀ sùn yá dàtí rọ́ọ̀fù àbá sùn lọ ọlọ́run bá ọlá kì í sọba tí a pé pípé ìsẹ̀mí áàfin ilẹ̀ fún ọlọ́ọ̀bá àlekíọ́lá báà náà bá ti ẹ̀mí sẹ̀mí àlébù ń bẹ níbi tiwa nínú àlébù ẹ̀ náà ni oorun àtògbé àti nǹkan mi onígbàkan tó bẹ̀rẹ̀ onígbàkan tí ọ̀tàn tọ́lọ́ọ̀bá àlekíọ́lá lọ́ba àsẹ̀mí tí ò ní bẹ̀rẹ̀ tí ò ní òpin nínú sifáàtù sẹlẹ̀bíyà ọlọ́run tó wa ní wà máa bẹ́yìn náà máa fi sì tàti àyà mi wà máa máa sànà mi lóòbẹ̀ ọlọ́ni àwọ̀ ọlọ́run àwọn aládásánmà adálẹ̀ àti ti ń bẹ láàrin méjèèjì láàrin ọjọ́ mẹ́fà wà máa máa sànà mi lóòbẹ̀ àárẹ̀ kankan pé àjíyàn tẹ̀ fi táyà kò ṣẹlẹ̀ sí àwọ̀ ọlọ́run so tí túmọ̀ sí ọlọ́run àbúrò sí fásitì sẹ̀díyà òun náà ni lòwó wà àjẹmíkà máa lè lòkó dúrà agbọ́dọ̀ fi rinlẹ̀ fọlọ́n ti ṣe pípé ìkápá ọlọ́run àti agbára rẹ̀ ìpín kan nìyẹn so ajẹ́ ipe gádọ́gù ọwọ́ àánú sífàtò tòwò tí yà tàlá kọ̀ọ̀kan yẹn so nínú àwọn ìròyìn tọ́lọ́wọ́n bá àlékè ọlá tó fi rinlẹ̀ fúnra ara rẹ̀ ipe ọmọ ń ṣẹlẹ̀ ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹta nínú ìpín táwọn onímọ̀ pín sífáàtù ọlọ́run sí ó náà ni sífáàtù láì bẹ́ẹ̀ ti bá ìta àlùkè àbẹ̀gbàd bìzáàtì láì tààlà wà fàálì ìpín ìròyìn ọlọ́run nípa wípé sọ́wà pẹ̀lú báàtù ọlọ́run pápá ọlọ́run ni àbí ó pẹ̀lú iṣẹ́ rẹ̀ ti ṣe wọ́n wá pín sọ́nà mẹ́ta. wọ́n ní ìyẹn fún sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ sifatun zatiya àwọn ìròyìn tó yẹ pé ń bẹ pẹ̀lú pápá ọlọ́run personality ọlọ́run tí ò yẹ kó gbó pẹ̀lú ọlọ́run bá àlékè ọlá ọ ń bẹ pẹ̀lú bíbí ọlọ́run náà ni bọ́lá ọba àlékè ọlá ọ̀sẹ̀ ní ìpìlẹ̀ tí ò lópin bẹ́ẹ̀ náà làwọn ìròyìn yẹn náà ò ní ìpìlẹ̀ tí wọn ò lópin nínú ẹ̀ náà ni àlẹ́ ìlú ìmọ̀ alikudra agbára alihayatu ìsẹ̀mí asamu alibọ́sọ̀ ìrìnà àti ìgbọ́ràn ìgbọ́ràn àti ìrìnà àti àwọn ìròyìn míì náà tàbí ròyìn ọlọ́run gbogbo àwọn eléyìí à ń pè ní sifátù dàtíyà wọ́n yìí tó máa ń pè ní sifátù láàzìmà nítorí pọ́wà pẹ̀lú ọlọ́run ní gbogbo ìgbà àsìkò kò ní ìpìlẹ̀ kò lópin ẹlẹ́ẹ̀kejì wá ní sifatun fi'liya ìròyìn tó jẹ́ mọ́ iṣẹ́ rẹ̀ ti ń ṣe tẹ́fí ń bọ̀ bá ṣe iná ló níròyìn ẹ̀ ṣùgbọ́n tẹ́ndẹ́ǹsì rẹ̀ ti wà ńlẹ̀ so ó ní àwọn ìròyìn tó yẹ pé ó ní í ṣe pẹ̀lú pé ọlọ́run tó wù láti ṣe tó ti gbèrò àti ṣe lásìkò báyìí ìgbà tí ọba gbèrò kò ní í ṣe àwọn yẹn máa ń ṣẹlẹ̀ lemọ́lemọ́ ọmọ ní ìbámu sí fífẹ́ ọlọ́run èrò ọlọ́run gẹ́gẹ́ bí ìwá yàrá làárù nígbà tọ́nà ọba àlekẹ́ ọlá tó dá sẹ́mọ̀ tó dá dé lẹ́tàn ló ṣe tó ṣe ìsìwá wàhálà làárù lọ́wọ́ ajẹ́ gbogbo àti orí àríṣù rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni lílọ sí sẹ́mọ̀ ayé àbílẹ̀ níbàámu sí títóbi rẹ̀ so lílọ sí ilé ayé níbàámu sí tóbi rẹ̀ lásìkò tó wù ú lásìkò tó fẹ́ bẹ́ẹ̀ náà ni gadog tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ àwọn yahudi wọ́n jẹ́ ní ẹni ẹni tọ́lọ̀ ń bínú sí bẹ́ẹ̀ náà ni àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn káàbìrì ní ìbámu sí ń gbà wọ́n bá ti ẹ̀ṣẹ̀ yẹn náà lọ́lọ́ ń bínú sí wọn kìí ṣe pàwọ́ àsọkọ́ jẹ́ sífáàtù dàtí yàbí tala kọ̀kọ́ sífáàtù fẹ̀lì yà lélẹ́yìí ó ní í ṣe pẹ̀lú ìgbà tó bá ń fẹ́ bẹ́ẹ̀ tó fẹ́ ṣe é so sifatu fìlíyà yìí náà wọ́n á máa pè ní sifatu lè tìyàríyà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni sifatu zati sifatu zati yẹtun fìlíyà ìròyìn tó ti pé òun látọ́lábó ọba alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ọba san. ọba alákọ̀ọ́kọ́ tán nípa pé ìpìlẹ̀ rẹ̀ wà pẹ̀lú ọlọ́run ọbẹ̀ lẹ́ẹ̀kejì tán gburu pé ìgbàtọ́lọ́run bá gbèrò àti ṣe ni ń ṣe òun náà ìròyìn ń pa ọba tí sọ̀rọ̀ ni ọlọ́run ọba ọba tí máa ń sọ̀rọ̀ ni inú ọ̀rọ̀ rẹ̀ náà ni Qur'an fẹ́ ní ahadum minal hàtà ayẹ̀sìmá àkẹlàmọ́ lọ tìkẹ́nu àwọn káfí tó bá ń wá ìdáàbòbò lọ́dọ̀ rẹ ṣe ìdáàbòbò fún olèbá aráyè gbọ́rọ̀ ọlọ́run sọ lọ́rọ̀ ló fi wà lẹ̀ ní jùlọ náà fi wá ń wa sallallahu alaihi sọlọlọ pé ìròyìn ọ̀rọ̀ ọ wà pẹ̀lú ọlọ́run pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ìtẹ̀lẹ̀ ọ̀rọ̀ lọ́lọ́run sọ pé wàlá máa já àmúnsá límì kọ́ọ̀tìnà nígbà tí Musa tọ́wá sí àyè tá a kékọ́ wá àti lásìkò tá a ní ọ wá wákàlámọ̀hù rọ̀bù tọ́lọ́mọba rẹ̀ wá bá sọ̀rọ̀ kọ́ọ́lá rọ́bì àrìní àrùn lórí ilẹ̀ onírìí ọlọ́run jẹ́ ń rí ọ nígbà gbádùn ọ̀rọ̀ náà tó sì kí túmọ̀ yìí pé ìròyìn líle sọ̀rọ̀ ń bẹ fún ọlọ́run ṣùgbọ́n láti tó fẹ́ sọ̀rọ̀ sí ó tún wá ń sọ tó àti ká àyà yẹn tẹ́lẹ̀ ní àná ó ní suratul A'raf àyà one forty three ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run fi sọ́pọ̀ ń bá Musa sọ̀rọ̀ wa kallama Musa takliman ó wà ní one sixty four so gádọ́bù ọ̀n wà nínú ìbínú ọ̀n wà níbi sìfáàtù fèlíyà nìkan àlepè ní sifáàtù zàtíyà àlepè zàtíyà fìlíyà so sùkáràtù fìlíyà tó yẹ pé ó ní í ṣe pẹ̀lú fífẹ́ ọlọ́run ìpín ẹlẹ́ẹ̀kẹrin tọ́kàn nínú tí ẹ pín ìròyìn ọlọ́run bá àlekè ọlá sí òun náà ní sáàtò ní sifáàtù láì bí ìtìbárì jàláàlì wọlìjàmáàlì ìròyìn ọlọ́run tá a bá ní káwọ́ òye sí ṣé jàmáàlì ní sọ ń pa rẹ̀ ní rírẹwà ọlọ́run tí ń sọ ń pa ẹ̀sọ́ ẹkú téèyàn bá ti gbọ́ inú èèyàn máa dùn àbíjà láàlì ọlọ́run nípa títóbi rẹ̀ ní ń sọ téèyàn ọmọ ìtọ́ ọlọ́run ọba àlekí ọlá yìí ọba tọmọ ní agbára mọ̀ ní. so alákọ̀ọ́kọ́ ó ní sifaatu jamaa èdè ń tọ́ka ń pa dídára ọlọ́run rẹwà ọlọ́run onáà lè tó ikú yọ́ máa jẹ́ kéèyàn onífẹ́ ọlọ́run nínú ẹ̀ òun náà ní rahma ìròyìn àánú kálánú lọ́lọ́run bẹ́ẹ̀ náà ní sífàtò lùmọ́gífẹ́ra pé olùṣe oríjì fún ẹ̀dá ìní ọlọ́run sífàtò rìskì ìjẹ́ imú so ọlọ́run bá lè kí ọlá ní máa ṣe fún ẹ̀dá àwọn sífàtò jàmáìlì nìyẹn so àtàwọn míì sífàtò ìjàláàlì àwọn àròyìn tí ń tọ́ka lórí gbígbọ̀ngán ọlọ́run èyí tó ṣe pé yóò jẹ́ kí ìbẹ̀rù ọwà nú ẹ̀dá láti máa bẹ̀rù ọlọ́run láti máa bọ̀wọ̀ fún bó ṣe yẹ ká bọ̀wọ̀ fún tí ó jẹ́ ká máa ṣe máa ṣe rẹ̀ tí ó jẹ́ ká máa jìnà sí máa ṣe rẹ̀ nínú àwọn sìfáàtù yẹn òun náà sìfáàtù lè kó wọ̀ wàlúkódọ́rà wàlúkáhà ife agbára ń bẹ fún ọlọ́run ìkápá ń bẹ fún lórí ntọ́ba fẹ́ ṣe nínú ẹ̀ náà ni ìbínú lórí ẹni tí ọba ti àìdá ọlọ́ọ̀ba àlekè ọlá máa bínú sí ìyẹn ni ó jà á mọ̀ ìpè ọlọ́ọ̀ba àlekè ọlá ọba tó yẹ kí á bọ̀wọ̀ fún bó ti yẹ ká bọ̀wọ̀ fún ni ká sì sí ìtọ́ba ti lè jẹ́ wípé ọ̀tàkù ti ọlọ́run ọ̀tàkù àtẹ̀tọ̀ ọlọ́run ọlọ́run sọ fún anusrọ́tò gáfíìr àyà fifteen àti sixteen ọlọ́run pẹ̀rọ fíìrù dára já ti dòlà àrùsì yòlèkè rúhà mí ní amúrì yìí aláàmà yàṣà wùmìnì ìbádìí lè òǹdíra yàwó mọ́tàlápà yàwó mahùn bá rí zùnà láyá fa aláàláhì mí ní oúnṣẹ́ yìí lèmọ́ni mọ́líkùlì yàwó lílá ilé wa ìdìlọ́kọ̀ ọlọ́ọ̀bá àlékẹ́ọ́lá onírọ̀bí ìrù dáradára ti ọlọ́ọ̀bá ga nípò ni dọ́là àríṣì ọlọ́ọ̀bá alága ọlá ni yulike ruha ala yulike ruha min amri ala man yasha'u min ibadi ọlọ́ọ̀bá máa fi Jibrilu ránṣẹ́ láti bí àti ọlọ́run lọ́sọ́dọ̀ ẹni tó bá fẹ́ nínú ẹ̀dá rẹ̀ lèyó ń zíra ìyàwó mọ̀tálà kó yàwó ọjọ́ tí kálukú jáde kó nù sàárè la yakhfa ala Allahi minhum shay tó ṣe pé kò sí nǹkan kan tí ó pamọ́ fún ọlọ́run ọba àlekẹ́ ọlá ọlọ́run ọba wa máa sọ pé limanil mulkul yawm ọlá tòní ta ní lillahil wahidil ní òtún dára rẹ̀ òun ọlọ́run bá tó ọba tí wọ́n tú láti ẹ̀dá ti ń tọ́wà wù òun náà ló ní ọlá ṣẹlẹ̀ yìí ni ọ wà nù sifatul jalal so bẹ́ẹ̀ náà ni sifatul gadab òun náà wà ní sifatul khabariya subutiya alfiliya wà mí na sifatul lati tadullu ala jalali qudratillahi subhana so ọ ń tọ́ka lórí ẹ̀ eh, ipe sífà yìí ròyìn ẹ̀rí wá lórí ẹnu Qur'an àti hadith ó sì ń fi ìròyìn yìí rinlẹ̀ fọlọ́run ó sì ní í ṣe pẹ̀lú pé ìgbà tó bá wọ lọ́lọ́run máa ń ṣe é ìgbà tó bá níbàámu lọ́lọ́run máa ń ṣe é fẹ́ bá yapa ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ọ ń tọ́ka lórí gbangban ọlọ́run àti títóbi rẹ̀ tí ó jẹ́ kí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó lè máa bẹ̀rù ọlọ́run kó sì máa páyà rẹ̀ àkíyèsí rẹ̀ o àti sọ́síwájú náà tẹ́lẹ̀ àwọn tó bá ti jẹ́ àfọ̀hálù fún ọlọ́run àbí sífáàtù lásán tí ọlọ́run gan gbò fún wa ní ókọ látara rẹ̀ àgbọ̀dọ̀ o bíi sífàtúlù gádọ̀p àgbọ̀dọ̀ wà sọ pé lọ́lọ́run o káwá sọ di ókọ fún káwá lọ pé abdullahi gadi ọ̀pọ̀ ẹ̀rú ọlọ́run tí wọ́n bínú ìsọkúsọ lọ ń so ní ìbámu ọba ti sọ lọ́run bínú tọ́lọ̀ ń bá fi nílẹ̀ lórúkọ là máa ń lò fọlọ́ àbí òjíṣẹ́ rẹ̀ sọ́lá láàdì sára tó wá fẹsẹ̀ nílẹ̀ tába tí wọ́n á fi àwọn ọkọ̀ ọlọ́run nílẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ agbọ́dọ̀ sọ́ra fún nǹkan mẹ́rin túláàsì ni torí àwọn èèyàn kan jì sọ fún yìí bẹ́ẹ̀ lójú ká máa tẹnu báyìí alákọ̀ọ́kọ́ òun náà ni tahrif káwá yí ìtumọ̀ rẹ̀ lọ sí nǹkan mìíràn kẹwàá sọ yìí pé ìyá ọlọ́run lọ́lọ́run dáa pé pẹ̀lú gádọ́gù rẹ̀ gádọ́gù ń bẹ fọlọ́run ìbínú ń bẹ fọlọ́run nu tí wàá máa bí iná ní ìyá bó ti jẹ́ yìí pé rahma ń bẹ fọlọ́run àánú ń bẹ fọlọ́run inú tí àánú ọlọ́run máa bí náà ní ìkẹ́tí bá ń ti fẹ́ dà tàbá fẹ́ tó arahman a sọ pé aláàánú lọ́lọ́run àní sọ pé oníkẹ̀ kì pọ́nà òyìn ti oníkẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ arahmanu ni àánú àánú rẹ̀ ń yọ wà nílẹ̀ wà bíkẹ̀ yorùbá mi ti yé so agbọ́dọ̀ sọ́ra fún tahari ìyí ìtọ́lọ́nfin ilẹ̀ fúnra ara rẹ̀ ká yí lọ sí ibi ìtumọ̀ míì kò bá ṣe rí ọlọ́mù wọ́lá tààtìl káwàá lè lọ ká ní rárá èsì tọ́lọ́mù báwọn ọmọ tẹ́sílà àwọn kan ń ṣe sọ pé ọlọ́run dá ọ̀rọ̀ sára jì ní wọ́n sọ fún Musa ọ̀rọ̀kọ̀rọ̀ bọ́lọ̀ nǹkan bá Musa sọ̀rọ̀ tààtì ìlú nìyẹn ọlọ́run mọ̀tàkálì ń dímọ̀ sọ̀rọ̀ wàmí ń fún ẹlẹ́ẹ̀kẹrin pé bó wàá ló gan-an ká máa forí rò rárá o ẹ fi mọ́ rẹ̀ lẹ̀ ẹ fi mọ́ rẹ̀ sí téèyàn ńlá máa sọ ṣùgbọ́n ọlọ́run àgbọ̀dọ̀ máa ti wádìí sí pé gbòòlù ti àrígàn olú ẹ̀fẹ́ sọnù mi wà látẹ̀mù sí àgbọ̀dọ̀ fi wétẹ̀ dá o tọ́rọ́ lọ́n ti kìlọ̀ fún wa ó ti sọ fún wa ìpele ṣẹ̀ka mẹ́sílì ìṣe òun wa ó wà sẹ̀mí olùbásír kò sí ntọ́dà ẹ̀gẹ́ bí ọlọ́run tá a lè fi wé ọlọ́run ọba ti ń gbọ́ràn ní kí ń rí na ẹ̀dá náà ń gbọ́ràn ẹ̀dá náà ń rí na ṣùgbọ́n ọlọ́run ó sì mọ̀ pé tábà fi ròyìn tábà fi ilẹ̀ nú ròyìn fọlọ́run àgbọ̀dọ̀ fi wíṣẹ̀dá àgbọ̀dọ̀ sọ pé òní àgbọ̀dọ̀ yí ìtumọ̀ rẹ̀ lọ sí bòmíì àtìgbọ́dọ̀ sọ pé bóòlù ṣe rí àtìgbọ́dọ̀ fi wíṣẹ̀dá mẹ́rẹ̀ẹ̀rin yẹn agbọ́dọ̀ sọ́ra pẹ̀lú ilé ìlàparí mọ́sálà ẹlẹ́ẹ̀kẹrin lórí gẹ́rì mọ̀gbọ́bẹ̀ aléyìn wọlá dọ̀ọ̀lìn àwábọ́ ti bí mọ́sálà ẹlẹ́ẹ̀karùn báyìí ọ̀nà níta pé wà ní gbé máa ń yẹ àṣìyá òlẹ́tì tó sábì bùkátà lọ́ ìtàhálà àlàbù nígbàtà pé ọlọ́run ọba àlekè ọlá máa ń bínú tẹ̀gbẹ́ àdúrà ńlá lọ́lọ́run ní ká máa ṣe tó fi tiwa tá a níbi ká máa rántí gbogbo gbà lọ́lọ́run kó sínú fàtí àwọn. ghayri lè máa gbogbo obì alayhim wala ddallin ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayri magdubi alayhim wala ddallin. ọlọ́run mọ́jà kó sí ojú ọ̀nà àwọn tó bínú sí kí ni máa fa ìbínú ọlọ́run ẹ̀yin orísun ọlọ́run kọ́lọ́n kó ṣe ìtọ́sọ́nà fún èmi àtẹ̀yìn o lọ sí ojú ọ̀nà tó dúró tọ́ ẹ lọ mọ̀ pé ọlọ́run bá ó ní àwọn kan nǹkan kan tó pa wá láti pé a máa ṣe ó sì ní àwọn nǹkan kan tó kọ̀ fún wa wípé a gbọ́dọ̀ ṣe àwọn ọmọ tí ọlọ́run èyí tọ́jú ọ̀ràn yẹn ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tọ́jú mustahabu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mùsàábù náà ni pé kò ṣe ìlọ́dàájú tó o bá ṣe ọ̀lẹ́sẹ̀ nínú àṣẹ ọlọ́run ìní tàwọ́fíìdì wà ń gán lọ́gá kọ́ ọmọ ọlọ́run lọ́kan kọ́ ọmọ ọrùn kankan mí pọ̀ mọ́lọ́run ọ̀gá ni ọ̀gbọ́dọ̀ mọ́ sí nínú mọ́ sí ọlọ́run nírun wà òtítí ọlọ́run ti sọ fún wa pé hamsu sọ́lá wa ti ń katabahunna Allahu ala al-ibad wákàtí márùn-ún lọ́lọ́run sí lọ́rùn yàn lárúbáwò okùn kan wá bá ànábì sallallahu alaihi wasallam olùkọ́sàlàyé tọ́lọ́ ti lọ́rọ̀ yàn fún un àlùsọ̀sán wa sọ fún pé ìrun wákàtí márààrún lẹ́yìn ìgbà tó jíjẹ́ ọlọ́run sàlàyé tẹ́ ó ní àhálẹ̀ aláyẹ̀rẹ̀ ìró ha sẹ́mi tó ń bẹ yàtọ̀ sí wákàtí márààrún ìtọ́jú ọ̀rọ̀ yàn òjíjẹ́ ọlọ́run iṣẹ́ àgbẹ̀sẹ̀gbọ́rẹ́ yẹn màmúráàtì náà ni ọlọ́run pàṣẹ ká máa ṣe ṣùgbọ́n ìpàṣẹ rẹ̀ kìí ṣe ọ̀ràn ẹ̀yàn ìṣègùtọ̀ bá ṣe ọlọ́run àmọ́ ṣe o ṣe tọ́ ọ̀bá ti ṣe o ti lẹ́tọ̀ọ́ sí ìyá ọlọ́run má sì yóò bá sọ o ọjẹ́ ọlọ́run o o ti sí ọlọ́run

afẹ́ sàlàyé kí ni máa ń fa ìbínú ọlọ́run lórí ẹrúsìn rẹ̀ la ń sọ pírífẹ́sì eléyìí tẹ̀mọ̀ yìí èfi ọlọ́run ní àwọn máa ṣe táǹpé ní mamora ọ̀n bẹ́ẹ̀bẹ́ẹ̀ tó fi ọ̀ràn yẹn ní èèyàn gbọ́dọ̀ mọ́ ṣe ó sì ń bẹ́ẹ̀bẹ́ẹ̀ tó fi mustahabu ní afẹ́ ẹni ọlọ́run wá ní àwọn àwọn tí

tí Lukman ń sọ pé ọmọ mi ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run dájájú ẹbọ títí àbòsí ńlá ni àwọn àyè náà Ọlọ́run ní àgbọ́dọ̀ inú mọ̀nì Ọlọ́run lọ́wà àwọn míì wá ń bẹ́nu mọ̀nì ìyá Ọlọ́run pé báyìí tọ́jú pé aláwájì lè kà máa ní lórí pípé lọ dáa jù ìyẹn làwọn àfáà máa ń pè ní mọ̀kòrò hard àwọn tá a kó ìlà nú ẹ̀sìn tọ́ẹ́ pé tọ́ ọba ṣe ńlọ́dáàjù mọ́tọ́ ọba ṣe ọ̀lẹ́sẹ̀ àwọn ọmọ ti ọlọ́run tọ́jẹ́ túláàsì àwọn ọmọ ti ọlọ́run tọ́jẹ́ túláàsì ṣíṣe rẹ̀ àwọn ọmọ ti ọlọ́run tọ́jẹ́ pé túláàsì ní gbígbé jùlẹ̀ ìyapa rẹ̀ là ń pè ní máa là ń pè lẹ́sẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá bí wọ́n ti pẹ̀ka tó ní máa ń fa ìdùnnú ọlọ́run ẹsẹ̀ kò náà ní máa fa kí ni ní máa fa ìdùnnú ọlọ́run ẹsẹ̀ náà tó wá ní ìpele ìpele à ń pàkan ní kàbáyé àwọn ẹsẹ̀ ńláńlá à ń pa àwọn kan ní sọ̀gáyé àwọn ẹsẹ̀ kéékèèké àwọn tó tún wá jẹ́ ní ńlá nǹkan àwọn náà tún ìpele ìpele tó ní wọ́n ọ̀gá gbogbo ẹ̀ṣẹ̀ ńlá òun náà ní ṣíríkù billah irú nǹkan mí pọ̀ mọ́lọ́n tí túmọ̀ sí pé kásì nǹkan pọ̀ mọ́lọ́n ntọ́jú ẹ̀tọ́ ọlọ́run látara sísìn káforí balẹ̀ fún ni ká máa pè lásìkò òṣòro ni ká máa dojú àdúrà kọ́ ni kọjá pé táàbà lérí ipá afẹ́fí nǹkan sí ìjọsìn lásùnmọ́ ọlọ́run ọlọ́run nìkan láti fún àbújọ lérí ẹ̀fẹ́ ìdá gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀tọ́ tọ́lọ́ ni odi kejì rẹ̀ ìní ṣíríkù máa tẹ̀bọ̀ sọ́lọ̀ lára ẹ̀ náà ní kéèyàn máa lo àsàtì àbí kó fi pamọ́ lé torí kò sí àsàtì kankan ju wípé ọ̀fẹ́ ti àlìjẹ̀nù láti tó kọ́ wá kọ́ sí tí ọ̀dà sẹ́nìkejì jẹ́ ń pè lásàtì nù àlìjẹ̀ntọ́ wàá pé ọgbọ́dọ̀ fi nǹkan sìn nínú tó yẹ kó lọ́wọ́ nǹkan ó sọ bá ti jura rẹ̀ lẹ̀ láti fi sin nǹkan míì kò ṣe ìfẹ́ inú rẹ̀ kó sì mọ̀ kó sọ́ra ẹni ma pè ní o fẹ́ pé ọkọ̀ yóò mú èbú ọlọ́run yóò mú nú nígbà bá ti ní ewé kìnnìkan ó ṣe gbàgbé agbára ọlọ́run òfin nǹkan kan ngbe òsì ní rara òun ò tún fẹ́ kó jó mọ́ ti Ibrahim oníkọ̀gbọ́dọ̀ jó ó sì di tútù kulna ya naru bardan ala Ibrahim ọlọ́ni ọlọ́run ọ̀nà ya di tútù ti di àlàáfíà Ibrahim a bá jù kànga tó dìn olúwẹ̀ lọ́nu bí ó sì lọ bí kọ́ palára kí nǹkan ó ṣe ọlọ́run sì ní tẹ́ Yusufu tẹ́ jù sínú kànga yìí kànga tó yẹ pé àwọn gan bẹ̀yà bá sì jù bì ní wọn ò rí sàlẹ̀ rẹ̀ gan rẹ̀ ti sókùn nígbà kànga bá jìn pọ̀ sẹ́yìn rẹ̀ sókùn wọ́n sì jù e, pẹ̀lú ìrètí pé yẹn ti lọ kò lè wáyé mọ́ ọlọ́run sì ní rárá tún sẹ́yìn ẹ̀wà gbọ́rọ̀ ọlọ́run bóò wá mi ọ́ sọ ẹ̀yìn ó ti àà ó ti náà nù yóò pọ̀fọ̀ yóò kó bèbè yóò porí ti di nǹkan gbogbo àwọn nǹkan yẹn ṣírùkù irú nǹkan ní ìpàmọ́ ni ó ní ọ̀gá tí èyàn máa fi ọlọ́run ó ní ọ̀gá tí máa fi ọlọ́run kí torí àlùmíjẹ́ pé kò sí ẹ̀ṣẹ̀ kan tó le tó tó ṣíríkù billahi azza wa jalla kéèyàn máa ro nǹkan mí pọ̀ mọ́ lọ́wọ́ torí ẹ̀ lọ́lọ́run mi ni pé sánmà fẹ́ẹ̀ fàyà pẹ́ nítorí pé ń ń pe ànábìyí sáà lè sàrà sọ̀tà wọ́n ń pe mọ́ lọ́wọ́ bí ọba ti ẹ̀fà ya bóò ní ọlọ́run ti wá dáyàn yóò tún sí lójú ti ọlọ́run ẹ̀ẹ́tùn wá máa pè lọ́lọ́run ẹlòmí mọ́tò omi báyìí kọ́ fẹ́ láti bẹ́ẹ̀ni báyìí ó di jesus ah kéèyàn kú fún ìsìnkfà torí tí ìyá ọlọ́run bá dé kọ́mọ́ jẹ́pọ̀ àtúndú ẹ̀ tẹ́jọ́ wọ̀ pọ̀ ní ọjọ́ fà lọ. aya koran ti tọ́ka sí pé ká máa ṣàdúrà ọlọ́run dágbọ́n fìyà jẹ wá nítorí àbòsí àwọn alábòsí ìṣe kèfèrí àwọn kèfèrí mọ́tòrí ẹ̀bì àjà wa ìyá ọjọ́lú ẹ̀gbẹ̀ àlìkíyàmọ̀ ni ó ti mọ ẹyẹjú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ pé lè múmìnì ló kú sí tiẹ̀ eléyìí èsì ó di sọ̀tọ̀ ọdọ àlìkíyàmọ̀ ìmọ̀ kó tó dìbànú ìmọ̀ náà tẹnu má jùá bí ọba náà ní Jésù gan ń pè wọ́n wá ń pé ó jìsọ̀ fún kíni kí ló dé kí ló dé tó wà wọn. ẹlòmí ń gbá mi gan yóò ní ẹ̀yìn ìyá àwọn ẹ̀yìn bàbá àwọn ẹmọ́sùn lọ́rùn nítorí kíni àkọ́kọ́ nǹkan méjì ló ti fa olé ti bẹ̀yẹn alákọ̀ọ́kọ́ ó ti fóorun tì sí wọn tí wọ́n sọ fún wọn kí wọ́n sùn lọ́rùn gbọdọ̀ tì rẹ́ẹ̀dì ẹ ẹlẹ́ẹ̀kejì ó tún wá ka òkú sẹ́ńtì ọ̀làgbára lórí alààyè tí ìṣẹ̀lẹ̀ ilé ayé ìṣekèrè sọ́lọ̀ wojú tó báyẹn so àwọn nǹkan wọ̀nyí ní máa ń fa ìbínú ọlọ́run tó fi yẹ ká máa tẹnumọ́ dáadáa ife ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin kèéje pé bàbá tó ka fásíà nìkan kèéje pé tó bá tó wà lórí òun nìkan tọba ṣe ẹgbẹ́ olójú ọfẹ́ fún wàhálà títí ká ibẹ̀ lọ́hùn ìdínà sọ̀rọ̀ ọ̀tọ̀lùmùsẹ̀tì sọ̀rọ̀ ọ̀tọ̀lẹ́bí náà ní àmúta àlẹ́yìn rẹ́yìnrí lẹ́mọ̀gbọ́bí àlẹ́yìn wàlàdọ́ọ̀lì ọlọ́mọdé á wà nínú àwọn tí ọlọ́run bá lè gbé ọlábínú sí ìtí máa fa ìbínú ọlọ́run náà ní ẹ̀ṣẹ̀ ìyapa ọlọ́run ajẹ́gbẹ́ pẹ̀lú ń tá a sọ yìí a rí pé àwọn onímọ̀ sọ wípé ìtí máa ń fa ìbínú ọlọ́run lọ́nà méjì ni alákọ̀ọ́kọ́ tẹ́ríkù mọ́ àwòjábàhú Allahu ta'ala àwọn ìkárù tọ́lọ ń pa wá láṣẹ pé ká máa ṣe níṣe tọ̀ranyàn kọ́ wá sí ilẹ̀ kọ́ mọ́ ṣe ẹni tí èkírun ọ wà lábẹ́ ìbínú ọlọ́run ẹni tí ìgbàwẹ̀ Ramadan ọ wà lábẹ́ ìbínú ọlọ́run ẹni tí èyọ zàká owó rẹ̀ kódà kọ́ ọmọ tí nǹkan mí inú ẹ̀sìn ọwọ́ àánú ẹ̀ntọ́ náà ń bínú sí olówó mi ó lòwó yọ pé mélòó ló ń wá fẹ́ sí àà wallahu sari'ul hisab ìṣirò tọ́lọ́wọ́ ó ṣe ni kí ló létí ọpọlọ àwọn èèyàn ti gbé fún information rìsọ́ọ̀tì rẹ yọ́ bọ̀ gbé jáde lójú ẹsẹ̀ kọ́ mọ́tì ìtìbọ̀ ni tọba ní iye báyìí èlò lọ́yọ̀ zakat ó ti prógrámù ẹ̀sì bẹ́ẹ̀ gbé jáde ní ìsìn kí wá lọ́wọ́ olówó ọlọ́run ní wa iná mafáàtì àwù látànú obìnrin ọsùbàtì ó lè kò wà kọ́kọ́rọ́ ilé owó rẹ̀ dúkìá ìdí máa kópa àwọn kọ́kọ́rọ́ lásán tí ẹ máa fawọ́ sí ń jọ gèdè ni wọ́n máa fi ṣe o àwọn ọmọ fi ṣe ń jọ kọ́kọ́rọ́ lásán tí wọ́n kójọ tán yóò di ẹrù àrùwọ́rùn fẹ́yàn mẹ́wàá láwọn náà pé ah nǹkan láláwọn gbé ìkéṣe òun òdìdè bí owó kọ́kọ́rọ́ nìkan ni o. kọ́kọ́ lásán ti hàn kàdájọ́ wípé ibi ó ti sọ́ọ̀ síbi kan owó ti wà bẹ́ẹ̀ ẹ ti pa ẹ tó ti sọ́ọ̀ bómi ẹ ti pa ẹ bá kó kalẹ̀ tán ó di ẹrù àrùn ẹ wá ogún dúkìá rẹ̀ ti tó. síbẹ̀ náà béèyàn bá lórí kárúnà tí ọba yọ zàká ọwọ́ àánú ìbínú ọlọ́run ọba àlèkè ọlá sàkè yìí tẹ́yìn tẹ́yìn máa fojú rí náà tẹ́yìn máa fojú di bẹ́ẹ̀ náà ni tó ní ájì Tọlá lágbára àti lọ tí ò òun náà ti ń ìbínú ọlọ́run ìwá ń sírò dọ́là àti náírà sí ọ ń bolo òsìdé tèmi ń gbà ó nílò ń àwọn kan bẹ fẹ́ pé ọ ni ọ náírà ni wọ́n sì ń wojú ọlọ́run ní kí tó jẹ kan kí bá jẹ kan kí tó jẹ á ti wù wọn lọ ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹ̀yin mùsùlùmí òdodo tọ́lọ́run bá ti sí dáadì fún yẹn tètè lọ sáàjì tọ́rọ̀ ẹ̀ mọ tí ó gbẹ̀yìn fún yín ẹ̀ mọ tọ́lọ́run lè dé. òtí ọlọ́run sallallahu alaihi wasallam bó ti fẹ́ràn fún òtí ájìtò ẹyọ kẹrin lórí ti láyé kò sèmí lẹ́yìn rẹ̀ ọdún kejì ọ̀bá láyé tó fi lọ́dọ̀ ọlọ́run

abụọ ìrírí riri tí ìrírí ọwá bèè lọ́wọ́ mi lọ fi àpèjúwe àwọn lọ́wọ́ àlàyé yìí hàn tí wọ́n lówó dáadáa tẹ́lẹ̀ tó sí nǹkan ń bí ọba rẹ ní sí kò sí àwọn nǹkan ń bá ti lọ́rùn àyàn téèyàn bá ti gbé ọwọ́ làbẹ́ ìbínú mímọ ti dáadáa sóbi ẹni méjèèjì inú ọ̀ràn àyàn ni tọ́lọ́ ń pàṣẹ sí wọ́n jẹ́ wọ́n dorí rẹ̀ rú fún rẹ̀ ní ìṣẹ́ ìyá rẹ̀ ní ìṣẹ́ ọ̀rọ̀ yìí kí ẹ fẹ́ yé mi táwọn yẹn bá ń sọ kì í fẹ́ yé mi nítorí máa sọ ni pé nàìjíríà gan ń ṣe èèyàn nítorí máa sọ nù àwọn tí wọ́n dàgbà jù á lọ tí wọ́n tó bí lọ wọ́n kú wà ń kálẹ̀ látàsìkò Babangida láti ń pé yọ́ọ̀dá yọ́ọ̀dá yọ́ọ̀dá yọ́ọ̀dá yọ́ọ̀dá yọ́ọ̀dá ọba ogbó nation sọ̀rọ̀ ẹ̀rín ni ó di bàálù náírà ọ̀sọ̀ náírà jí tó rẹ̀ pé kò ní kò ní kò ní kílímọ̀ kò ní kò ní bàálù gidi mọ́ nítorí àwọn investors láti ta structure adjustment program SAP nítorí káwọn èèyàn ìbò lè wá ìnvẹ́sì nàìjíríà kó lè rọrùn fún wọn owó wọn tí wọn bá mú dé kó lè ṣe é ó sì dìbàlú owó wa kọ̀ọ̀nà tí a wá tí òǹkà ta wá ọ̀pọ̀ ju àwọn tí wọ́n fẹ́ ìnvẹ́sì nù lé lọ àtìgbà náà ló dé wá sí depreciate depreciate depreciate ṣé mo bàbá kan ti wá ń séèyàn wo ogún létẹ́gbẹ́ ọ̀tún kó wo ogún létẹ́gbẹ́ òsì kó wo ogún létí iwájú àtìlẹ́yìn kó wo bọ́yàwó nìkan ní ti ọ̀dá ń bẹ́ẹ̀ ìwọ nìkan ló lè fún ìwọ nìkan ló rí nǹkan jẹ ìwọ nìkan ló rí jẹ ó rí lọ sàlálù ní ibò lẹ́yìn kó ṣe àmọ́ yóò sàájọ́ dìde ìjọ ọ̀gbọ́n bàbá rẹ̀ ní ìjọ ìyá rẹ̀ ní ìjọ ta ní sàwọn yòókù ta ní sí bá ń sí ọ kí ẹlẹ́nìkan ní sí ọ bí wọ́n léèrè pé ta ní sàwọn tó wà ní ìdíje bí wọ́n ṣe pọ̀ tó uta nìkan tó ju wà ní nàìjíríà nǹkan nìkan lọ́wọ́ àbájàn lọ sábí ọ̀yọ́ lọ gbogbo ẹ̀ lọ àbújá gbogbo tútù káàkiri lówó èkó túkù nàìjíríà kó tún lọ lú èbò báyìí sáńtì tí wọ́n rẹpẹtẹ ká ní ti àwọn náà lọ́hùn tí wọ́n kàn sọ ìyẹn dídì dìrìn tí wọ́n ní ó sì gbàgbọ́ jẹ fún wọn ìwọ́tọ̀ jẹ́ mùsùlùmí tọ́lọ́ ń sì kìlọ̀ fún wa kìlọ̀ fún wa kìlọ̀ fún wa ẹ má tẹ̀lé ṣe tán ẹ má tẹ̀lé àwọn ẹni àánú àwọn tí àánú ti bá wọn pàrọ̀ rí àna ti bá wọn pa àtìdá látọ̀ débẹ̀ náà insha Allah ta'ala ìdí eré àtẹ́yìn ó wà nù yìí kìí ṣe pé wọn ò kírun nìkan àbí wọn tẹ̀lé dáwà níbi sallallahu alaihi wasallam nìkan nípa àròrí gan-an tíyàn fi gbélé ayé àfi ti bá ẹlòmíì bóò ló ti sọ pé ìyá rẹ tó jẹ́ ìyá nítorí rẹ tó lóyún rẹ oṣù mẹ́sàn-án lẹ́yìn ìgbà náà ó tó ń pa ọmọ ra ọwà lónìí ń ti ọ́ tọba rí ìyá ẹyọ kan ọmọ kan ṣé wọ́n á gbogbo ìyá náà ni wọ́n á ṣe àwọn yòókù rí bóso lóso nǹkan ẹyọ kan tó rí níbi gbogbo ìgbà náà nìyẹn yẹn ṣe a lè rí ìyá míì tí ó jẹ tí ó jẹ ní bú tí ó dúró gbogbo ìyá gbogbo ngbọ wa bá ní ẹ̀yìn bàbá ìyá rẹ ní ìṣọ bàbá rẹ ní ìṣọ tó sá tó sojú ẹ tó yẹ o ṣe ìwọ náà nígbà tó o bá ti ọmọ rẹ ọmọ rẹ ní ìwọ náà ló ń ṣe òun torí ní tó bá gbìn ìwọ náà kà kọlọ̀ nǹkan ọmọ kọ́ àmọ́ ṣe ká mọ̀ gba ìròrí kírò rí ìtọ́lò jójúṣe tọ́lọ̀ ń bá ní àmọ́ ṣe ká mójútó táà bá ti ṣe abẹ́ ìbínú ọkọ tí òfúyàwó rẹ̀ ló ń jẹ abẹ́ ìbínú ọlọ́run lọ́wà yọ wà lóhùn olówó lọ bó ló fẹ́ lówó lọ ibi tó yọ ná sí ọ̀rẹ́dì àti gbé náà o. ọlọ́run ni wà máa mi ń dá bàtí ń fẹ̀lẹ̀ àrùbì ilá alàláàjì rìkú ha kò sí ti rápálá lórí ilẹ̀ àtikọ́jẹ́ pé ọlọ́run ti ṣe olùkòjú fún tí ó jẹ́ tí ó mú tọ́ ọba dúró ń dorí pé ìwọ ọmọ sí ọlọ́run máa darí ẹ̀wà sọ́dọ̀ rẹ̀ ìjẹ́ ìmú tiẹ̀ àti tiwọn ṣùgbọ́n gbàtọ́ bá ti dúró dúró pé òní ṣe ọlọ́run darí ẹni tí ó mú lọ bá wọn náà ọwá lóòrí ṣe ọmọ pé àmì ipò àmì ìwọ́gán lọ sí òkùnfà rẹ̀ fúnra ara rẹ̀ ojúṣe tọ́lọ ń gbélé ọ lórí tó ṣe yóò jọra ń jẹjẹ kó tó délé yóò ọ̀tà náà yìí bóòlù wá fẹ́ fúnra rẹ̀ ìjọ tó bá lè ẹjọ sí ààrẹ ni wọ́n wà máa tàdúrà fọlọ́run jẹ dáàdì wọ́tà ọlọ́njẹ ọjà dáàdì wọ́tà lónìí ọlọ́njẹ dáàdì oró mú wálé o àwọn náà máa tàdúrà ìwọ náà máa tàdúrà ọlọ́run máa darí ẹ̀wà mọ̀kọ́ wá rò pé ọgbọ́n ń bẹ́ ń bi kọ́ ọmọ sí àwọn nínú ìwọ̀nba tó ń rí àgọ̀ ní bẹ́ẹ̀ ibu nǹkan bá ti ẹ̀sọ̀rọ̀ ẹ̀sìn tí ẹ̀ bá ti ń fìlì pé responsibility wà lọ́dọ̀ òun lórí òun ìní òun náà tàrí bọ́lọ̀ ń tètè ilé ayé nìyẹn ọmọ tí bá ń gbé pẹ̀lú bàbá rẹ̀ pẹ̀lú ìyá rẹ̀ fẹ́ẹ́ gbé gbogbo ohun tí ó jẹ àwọn ní gbogbo ohun tí ó mọ àwọn yọ́ọ̀rọ̀ àyọ́ta ni tó bá lè dàgbà bẹ́ẹ̀ yóò jẹ séèjì kan tó náà mọ ọdún mi náà wọlé mi náà wọlé tún ní rárá rárá gbogbo tó jẹ ti ń ti wàhálà rà tàbí nìyẹn tọ́ bá ti ní feeling pé responsibility bẹ lọ́rùn rẹ iná ẹ̀ ní ọ̀wà lé ọ lárí tọ́ bá jẹ́ pé ọ̀nà kan lórí tó wọ́n fi ń wá tí ò tó òní ọ̀ṣà fún brain rẹ pé ọgbọ́dọ̀ ronú dáadáa bó ṣe fi ọ̀nà kejì kún ṣùgbọ́n gbà wo ní gbà tọ́ bá ti dúró tọ́lọ́ ẹni tó bá ti dúró tọ́lọ́ tó ti dúró àtẹ ọlọ́mọ tọ́sọ́nà yìí yóò sì mọ lànà kan ọlọ́nkọ́ mọ lànà kan fún wa ojúṣe wa gbọ́dọ̀ máa ṣe ìtọ́lọ́npá aláṣẹ tí ní òfin ní jẹ́ kárí ìbínú ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni a gbọ́dọ̀ máa tako ìtọ́lọ́run ọba àlìkí ọlábàlà kalẹ̀ pé ìlànà ẹ̀sìn òun rèé ìtakò ara ìkọ̀wé sí ìbínú ọlọ́run náà ni torí ẹ̀rí lẹ́pẹ́ àwọn tí ń àwọn tí ń tó ti gbajúmọ̀ ní ẹ̀sìn yọmọ tako kí lọ fẹ́ fàyọ mbẹ̀ lásìkò tí ẹ lọ́dọ́ park wàyín tàtàwà lọ́wọ́ yẹ sẹ́bdìl káwọ́mọ́ ń gẹ́yìrà fún tún màláyà kúnú àmùdọ́là تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل على نفسه والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم tẹ́yìn bá lẹ́ẹ̀sí ọlọ́run ọlọ́run ní àwọn míì àwọn ó sì pààrọ̀ yín àwọn ọmọ àti ọlọ́run lọ́wọ́ ò tí wọ́n bá ń takò ẹ̀sìn ọlọ́run ọlọ́run ti máa gbá wọn kadìdé àwọn ó ti máa tún ṣe wọ́n tún máa tàlàyé ẹ̀ fáwọn èèyàn ọ̀rọ̀ wọn tún wá yí àwọn èèyàn sí ju bí wọ́n ti wà tẹ́lẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì nínú tí máa fa ìbínú ọlọ́run fún ẹrúsìn ọlọ́run òun náà ni eriti káàbù máa harrama Allah ta'ala aw ibahatuhu kọ́ máa lọ dẹ́ṣẹ̀ kọ́ máa lọ sí ntọ́lọ́wọ́ bá òfẹ́ ara tí wọ́n fàbínú ọlọ́run nìyẹn jìnà sí jìnà sí ṣe bọ́ọ̀ bá ti obìnrin mọ́lẹ̀ táàkì orí fóònù pẹ̀lú obìnrin olóbìnrin pìrìàmbù náà ni ọ̀nbẹ̀rẹ̀ ẹbọ̀ díẹ̀ díẹ̀ nìyẹn ọtí mímu jìnà sí bọ́ọ̀ bá mu tí ṣọ́ọ̀bù tó bá ti ní kí wọ́n fi ọtí lọ wá nǹkan rẹ̀ ràǹbò bẹ́ẹ̀ àbí tó bá lè tán tọ́ọ̀rọ̀ náà àbáyọ ló kù mọ́ràn lọ pẹlẹbẹ wọ́n tó káàkiri gbogbo sọ́ọ̀bù káàkiri ní ìbínú ọlọ́run wọ́n tó káàkiri àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tá máa ń pè jíṣẹ́ yẹn wọ́n mọ̀ ní làwọn fi ń gbàgbára wọn àdánwò burúkú ìbínú ọlọ́run nígbà tinú gòngọ́ ẹlẹ́gbẹ́sẹ̀lì pẹlẹbẹ ìdánwà nù gòngọ́ ti tọ́lọ́run ẹ sàn sàn ọtí ìmọ̀ mú ìmọ̀ ara tí mú lọ́wọ́ èèyàn kọ̀wé sí ìbínú ọlọ́run ni wá máa ara tí mọ́ fa ìbínú ọlọ́run náà ni abẹ́ ẹni tí ń ṣe kọ́mọ́ kà sí pé nǹkan bú ní ṣe ojú kan náà lọ́jà sí tẹ́tẹ́ títa àwọn ará àbàdàn wọ́n ní bàbá àjẹ̀bù àmọ́ tí jẹ̀bù ti ṣe wọ́n ọjẹ́ bàbá àjẹ̀bù ṣe ọjẹ́ bàbá àbàdàn ni nítorí ọjẹ́ lókùwà tó wá ti ẹ pé ọ̀fẹ́sẹ́ ti sógún di ẹ̀ẹ́dọ́sí eh, ni wọ́n ń pè é ọba ibi kékeré lẹ̀ láì làágùn kò sì tẹ nǹkan kan tàwọn nọ́mbà kan kò di pé ọ̀dọ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ náà à lọ́dọ̀ ọlọ́run ni o wọ́n ti ti ṣe káàkiri ibi táwọn ọlọ́kadà bá ti ń gbéra báyìí ń bẹ̀ lẹ́gbẹ̀ọ́sùn lẹ́gbẹ̀ọ́sùn àwọn tó ẹgbẹ́ wọn fagídí jayé ẹ̀gbẹ́ ìfagídí jayé ni kọ́lọ́n kó jí ìlú padà sí dáadáa ni bàbá gọ̀kadà ń gbá mi nǹkan mi ọkàn sí di ojú ẹ̀yìn jú yẹn tó ló bàbá máa rán kọ́lọ́n kọ́ sànú ẹ̀gbẹ́ ìlú ọ̀dá náà ni emergency cases ni wọ́n ti ọ̀kadà fún emergency cases real cases ní wọ́n ti fi ní wọ́n fi ń ṣe mí seventy eighty real cases ni wọ́n ti kalẹ̀ fún ṣé fún wa ní ká máa kó ẹ̀bẹ́ ibi ti bá láwọn lẹ́kọ̀ọ́ tí gùn tó mú dáadáa wá nígbà tó tún wá ń gbìyànjú ọ̀nà àti là tí wọ́n tún wá gbé nǹkan tẹ́tẹ́ sí ń pààkì kí wọ́n náà wá ta tẹ́tẹ́ fún ti ń bẹ lára sórí ń sera wo wàhálà tó ṣe látàárọ̀ kó tó wá jèrè one thousand ta tẹ́tẹ́ kó lè five thousand ẹni wọ́n náà forí hù ná ká tó sọ̀rọ̀ ẹ̀sìn sọ fẹ́ fi ìbà yọ fẹ́ fi ìdùnnú kún ìdùnnú tiẹ̀ kẹ́nì kejì kó fi ìbànújẹ́ kó fi kún tiẹ̀ lọlé gbọ́ ọlọ́run bá wá ṣe lódì lódì wàhálà tí wọ́n máa gbé ìbànújẹ́ lọlé gbá àti ah, mọ́ta tẹ́tẹ́ ìsí o ọlọ́ọ̀ni ẹ mọ́ta tẹ́tẹ́ ìdí máa kọ̀wé sí ìbínú ọlọ́ọ̀ni yẹn sọ kókó ni wípé ìbínú ọlọ́run ìmọ̀ wá látara wípé ìtọ́lọ́run ọba àlekíọlá tó ṣe ní ọ̀ràn èèyàn káwọ̀ ọmọ ṣe Abi ká máa takò àbí tó ṣe ní haramu èèwọ̀ se àgbẹ̀dọ̀ ṣe káwọ̀ wá máa ṣe àbí káàkà sí ń tọ́tọ́ a ti tìwájú wípé ọ̀gá mọ́sí ọlọ́run ó dẹ̀ ní irú nǹkan mí ìpamọ́ ọlọ́run lójú pọ̀nà oríṣiríṣi tí máa gbà wá ta ti sọ síwájú níbi iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run sọ fún anú súrọ́tù lukman ayà kàtí yìí pé wà ìdí qala lukumanu libnihi wà wà ya'iduhu ya bunayya la tushrik billah inna shirka la zulmun azim ràn wọn létí rẹ òjíṣẹ́ ọlọ́run nígbàtí lukman alayhi salam tí ń sọ fún ọmọ rẹ̀ lẹ́yìn tí ń ṣe wá sí fún ipé èrè ọmọ mi kékeré yìí la tushiriki billah márùn nǹkan mi pọ̀mọ́ lọ́run náà ń sọ fáwọn ọmọ wa inna shirika la zulmun azim dájájú ro nǹkan mi pọ̀mọ́ lọ́run àbòsí ńlá ni ọlọ́run sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ ló ń lè forí jiyàn tí ẹ̀ bá kú ṣùgbọ́n ẹ̀ lórí ṣíríkù òun ò ní ọlọ́run tó wá fi ṣíríkù yẹn ní dọ̀láàdì wà máa ń yú ṣíríkì bí láàyè pàkọ́dé dọ́là dọ́là aláǹbá ìdá ẹ̀yìn yòówù tó bá ro nǹkan mi pọ̀ mọ́ ọlọ́run ó ti sọnù ní ìsọnù tó dínà sọ̀gẹ́rì ìtìnà tó dínà àpèjúwe rẹ̀ ń bọ̀ wá sí mọ́sálásí bẹ́ńtíláyé lólómi ọba sọ̀kalẹ̀ lábẹ́ bíríìjì akẹ́dẹ́mì ní ọba sọ̀kà ibi ìkọ́ ọ́sẹ̀sẹ̀ tún ṣe gíní o ọ́sẹ̀sẹ̀ tún wọkọ̀ ní kó pé wórodù tó bá kú tó bá dé wórodù kọ́ pọ̀ ọjọ́ ó ti dọ́jọ́ ọ̀sán kó tó béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ẹni béèrè ọba ọ̀nà rẹ̀ tuntun á jìn ju <laughs> abẹ́ bíríjì kọjú ádùn rẹ̀ sábẹ́ bíríjì rẹ̀ kọ́ ọmọ fẹsẹ̀ ní ọmọ òwúlẹ̀ kọ́ kádà fẹsẹ̀ tí ọ̀wá bẹ́tà ju ilé tó ti fi ádọ̀jẹ́ yìí lọ ọlọ́run sọ akó ń bẹ̀ ọ́ yorùbá ní ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rin ní wọ́n wá ẹ ń bá ti ru nǹkan ní ìfọ̀mọ́ lọ́hùn bákà ní orí kìíní tí wọ́n dùn máa gbé síwájú yọba máa tìnà lọ yọba máa tìnà lọ yọba máa tìnà lọ ọlọ́run sọ akó ń tó ń tíbi ọlọ́run bá lè gbọ́ láti pé ká máa ṣe dáadáa tó bí ẹni méjèèjì tó kọ́ bá ti kan yí pé kí àwọn òbí yẹn ó ti wà dédé ẹbọ ọlọ́run ní ọgbọ́dọ̀ bá wọn tẹ́ bọ́ dáadáa ni ó ṣe sí wọn dáadáa ti lé ayé ni ó ṣe sí wọn ẹbọ ẹgbẹ̀rọ̀ jọ sí ọlọ́run ti ń sọ ọdún sọ́wọ́tì Lukman aya fourteen àti fifteen ọlọ́run ní wá wá sọ iná lè ń sáà nàbí wàá lì dẹ́ èyí أمه ummuhu على وهن، wahnin wa fisaluhu fi amain لي ولوالديك إلى أي المصير، وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم fa'unabbi'ukum bima kuntum ta'malun ọlọ́run ní àwọ̀ ọlọ́run àti sàsọ́ọ́lẹ̀ fọmọ ẹ̀dẹ́ ènìyàn apá aláṣẹ ibi kọ́ máa ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ méjèèjì ọlọ́run wá ní hamal àti umu wahnan ala wahni ìyá rẹ̀ máa ń lóyún rẹ̀ lẹ́yìn tí àárẹ̀ yọ wà á máa lérò pé nígbà tí ọba fi ọ̀tún la ara àwọn sí padà yóò tún increase ni títí tí èbí wọn ẹ̀wọ̀n ti tóbi ọlọ́run fi sọ ọ́ fi ó tún wá bímọ tán yóò ní ọmọ yìí ó ní ìdí ìtọ́jú tó máa fún lọ́yàn ó tún lọ́dún méjì ní ọlọ́run ní ọmọ ẹ̀dẹ́ gbogbo orí tó Wali wali dẹ́yíkà tí máa mú orí fún àwọn ìyá àwọn òbí rẹ méjèèjì ìlà ìyàlímọ́ sí i gbogbo yín o àtòbí àti wọ́ ọ̀dọ̀ mi lẹ́ padà sí tí wa san kálukú lẹ́san iṣẹ́ rẹ̀ tó bá ṣe wà ń já hadáka alá àǹtúṣírí kàbí máa lé sálákà bí ẹlù tí wọ́n bá wá kó wàhálà tí wọ́n wájú ikú kò rò nǹkan mí pọ̀ mímí ọlọ́run tó nímọ̀ sí i fàlàtù tìrì hùmá ọ̀gbọ̀dọ̀ tẹ̀ láti wọn kẹrin iye ibi ọ̀rọ̀ ẹbọ dé tọ́ba yẹ kí òbí ni ó wà jẹ́ kó ọsẹ bọ ọmọ ni ó jẹ ọsẹ bọ ọ̀gbọ̀dọ̀ tí ó wọ́sọ ibú máa fi dúnìyà màrúfà owó ń jẹ máa fún wọn owó oògùn tí wọ́n tí wọ́n lò tọ́ba tẹ̀rí àmú máa fún wọn gbọ́n náà lójú bá rà ní ṣùgbọ́n owó oòrùn owó ẹbọ owó eégún ọ̀bọ̀dọ̀ tí ó <laughs> ẹnìkan sọ̀rọ̀ sọ fún lẹ́jọ́ mẹ́ta yìí ní àwọn ará eégún náà ní inú oko wọn lọ́hùn lóló ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti gba Islam àwọn bàbá mi nù bàbá wọn ti gba Islam ẹ̀yàn díẹ̀ lọ́sẹ́kù ọlọ́run wá dé òsì náà sí wọn débi pé gbogbo nǹkan kí nǹkan tí wọn kó sínú ilé gbogbo ẹ̀ ó ti di ilé ahoro ẹgbẹ́ kan ti wó ń bẹ̀kẹ̀ ìwò tán wọ́n wá pé ìtọ́já mùsùlùmí pé kọ́ wá pé bí ọ̀bá tiẹ̀ bá wọn ṣe àní àwọn ọ̀sẹ̀ ògbọ́n kọ́ tiẹ̀ bá wọn náwó káwọn fi gbé ẹgbẹ́ ọ̀bá wọn jẹ́ pé gbogbo ọ̀wà wó ọ̀gbọ́dọ̀ ṣe ọ̀gbọ́dọ̀ fún ọ lọ́wọ́ láti ṣe ìwọ náà ṣẹbọ nìyẹn kí ọba owó kówó lu gbogbo ní ẹ kó dábẹ́ àbí tẹ́ẹ̀bà kó gbogbo nǹkan kó ń bẹ́ẹ̀ ẹ̀rì mọ́lẹ̀ ni ó yẹ tún náà ni ó tílé wọn wà á di gbígbé bẹ́ẹ̀ lómi tí ò ní ṣẹbọ kò sí wọ́n mi yẹn tùmọ̀ nítorí pé káàkiri gbogbo ti ẹ kó bẹ̀ kọ́ máa kọ́ máa wọlé lórí kọ́jú ó wọlé lórí kò sí ndára ẹ̀bí yìí ò ṣe yìí ò sínú ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam lè máa lẹ́bi ẹ̀mú ọ̀la ọ̀dẹ̀ ìrẹ̀kọ́bọ̀ èmi nìrètí àtọ́lọ́ mi ń pẹ̀bọ rẹ̀ adépẹ̀bọ̀ rẹ̀ ọbẹ̀ ń parẹ́ nù ẹ gbọ́dọ̀ torí pé mọ̀lẹ́bí kan kẹfì wá tẹ́bọ́ ń lọ ẹ̀ wọ́n fi kọ̀wé sí ìbínú ọlọ́run ni tẹ̀bí tẹ̀bí ilé amani àná àbáyé ma máa tẹ̀lé ojú ọ̀nà àwọn tó yẹ pé wọ́n ń sẹ́rí lọ bá wá fàwọn bí òkun bí máa kó ntòun tà àmàlú ìwà fún yín ro gbogbo ntẹ̀sí ń fẹ́ pátápátá kọ́lọ̀ ń kó fún wa ní àtúbọ̀tán dáadáa o ọlá àti tóbi ọlọ́run láàánú rẹ̀ ọlọ́run mọ́ sí wa lẹ́lẹ́bọ̀ o ọjọ́ ìpẹ́yìn wo ṣe sí wa lọ́rùn o rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan